ẹ káàbọ̀ lónìí sí Stream Globe Devotional Stream Globe Devotional jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ojoojúmọ́ tí kò wá láti ilé ìjọsìn kan ní pàtó ṣùgbọ́n tó wà fún gbogbo ọmọlẹ́yìn Kristi atọ́kùn yín ni Olúyẹmí Adẹ́nìjì. àkórí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wa lónìí sọ wípé kí ni àfojúsùn rẹ̀ a ó kà látinú ìwé Tímótì kínní orí ìkẹfà ẹsẹ̀ ìkẹsàn àti ìkẹwàá ṣùgbọ́n àwọn tí ń fẹ́ di ọlọ́rọ̀ a máa bọ́ sínú ìdánwò àti ìdẹkùn àti sínú wèrè ìfẹ́kúfẹ́ pípọ̀ tí ń pani lára irú èyí tí í máa rí ènìyàn sínú ìparun àti ègbé nítorí ìfẹ́ owó ní gbòǹgbò ohun búburú gbogbo èyí tí àwọn mìíràn ń lépa tí a sì mú wọn ṣáko kúrò nínú ìgbàgbọ́ wọ́n sì fi ìbìnújẹ́ púpọ̀ gún ara wọn lí ọ̀kọ̀ nígbà tí ọlọ́run farahàn ọba solomoni tí ó sì sọ fún pé kí ó béèrè ohun tí ó fẹ́ ó tẹ ọlọ́run lọ́rùn pé ìfẹ́ ọkàn rẹ̀ tí ó ga jùlọ kì í ṣe ọ̀rọ̀ ẹ̀mí gígùn tàbí ikú àwọn ọ̀tá rẹ̀ ohun tí ó fẹ́ jùlọ ni pé kí á fún òun ní agbára láti lè mú àyànmọ́ rẹ̀ ṣẹ èyí tí í ṣe iṣẹ́ tí ọlọ́run fi fún láti ṣe lórí ayé yìí ó béèrè fún nǹkan tí ó nílò jùlọ láti lè mú ìjọba ọlọ́run ṣẹ àti iṣẹ́ rẹ̀ tí a ti fi fún gẹ́gẹ́ bí adarí àwọn ènìyàn ọlọ́run bó tilẹ̀ jẹ́ wípé Solomoni kò béèrè fún ọrọ̀ ọlọ́run pinnu láti bùkún gidigidi kí ó sì sọ di ọba tí ó lọ́rọ̀ jùlọ ní ìran rẹ̀ ẹ lè wo ìwé kírónìkò kejì orí ìkíní ẹsẹ̀ ìkeje dé ìkẹtàlá bí ọlọ́run ṣe ṣẹ̀dá wa gẹ́gẹ́ bí ènìyàn a ní ojú méjì a kò ní agbára náà láti lè tẹ́jú mọ́ ju ohun kan lọ ní àkókò kan fún wa láti lè rí ohun kan dáradára a ó nílò láti tẹ́jú mọ́ ohun kan náà àti òun nìkan bẹ́ẹ̀ gẹ́gẹ́ lórí nínú ìgbé ayé ẹ̀mí wa pẹ̀lú a kò lè tẹjúmọ́ ju ìlépa ọkàn wa ìlépa ọkàn kan lọ fún ayé wa ní àkókò kan gẹ́gẹ́ bí onígbàgbọ́ àfojúsùn wa gbọ́dọ̀ jẹ́ ìjọba ọlọ́run gẹ́gẹ́ bí ìwé Mátíù orí kẹfà ẹsẹ̀ ìkẹrìndínní ogójì ti sọ a kò ní agbára láti lè fẹ́ ọlọ́run àti láti fẹ́ mámónì ní ìgbà kan náà ìwé matthew orí ìkẹfà ẹsẹ̀ ìkẹrìnlélógún tí ìlépa onígbàgbọ́ ní ayé yìí bá jẹ́ ọ̀rọ̀ irú onígbàgbọ́ bẹ́ẹ̀ ti di ẹni ìtànjẹ lọ́wọ́ ọmọ aládé ayé yìí náà ìlépa wa ní ayé yìí gẹ́gẹ́ bí onígbàgbọ́ gbọ́dọ̀ jẹ́ láti wà ní àárín gbùngbùn ìfẹ́ ọlọ́run àti láti tẹ́ ọlọ́run lọ́rùn ní inú gbogbo. ní ti àwọn ìnílò wa ọlọ́run ní agbára láti fi wọ́n fún wa gẹ́gẹ́ bí ìwé Fílípì orí ìkẹrin ẹsẹ̀ kọkànlélógún ti sọ. nígbà tí owó bá tilẹ̀ já wa kulẹ̀ ọlọ́run sì ní. Ni agbára àti tí ó tó láti bá gbogbo ìnílò wa pàdé fún gbogbo ẹni tó bá wà ní àárín gbùngbùn ìfẹ́ rẹ̀ fún àwọn kan nítorí irú iṣẹ́ tí ọlọ́run gbélé wọn lọ́wọ́ ọlọ́run á mú kí ọ̀pọ̀lọpọ̀ owó wà ní ọwọ́ wọn ṣùgbọ́n eléyìí kì í pinnu bí ayé wọn yóò ṣe rí ṣùgbọ́n bí wọn yóò ṣe tẹ̀ fún bí wọn yóò ṣe tẹ̀ sí ọlọ́run tó ọ̀pọ̀lọpọ̀ ni ó ti ṣáko lọ kúrò nínú ìgbàgbọ́ nítorí a ti tàn wọ́n jẹ láti gbàgbọ́ wípé níní owó tàbí níní ọrọ̀ ni ohun tí ó ga jùlọ ní ayé ìwé ìwé Matthew orí ìkejìlá ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún ọjọ́ kan ń bọ̀ nígbà tí olúkúlùkù wa yóò dúró níwájú ìtẹ́ ìdájọ́ Kristi gẹ́gẹ́ bí ìwé Kọ́ríńtì kejì orí karùn-ún ẹsẹ̀ kẹwàá ti sọ ohun tí yóò ṣe pàtàkì jùlọ nígbà náà ni iṣẹ́ ìríjú wa kì í ṣe ọ̀rọ̀ ayé yìí tí a ní kódà àwọn ẹni tí Ọlọ́run fún ní ọrọ̀ ayé yìí gẹ́gẹ́ bí ìríjú wọn ò nílò láti jíhìn bí wọ́n ṣe lo ọ̀rọ̀ náà fún ìjọba ọlọ́run ẹ máa lọ sínú ayé lónìí kí ẹ máa rántí wípé a ti pè ọ́ láti jogún ìjọba ọlọ́run gẹ́gẹ́ bí ìwé lúkù orí kejìlá ẹsẹ̀ kejìlélọ́gbọ̀n ti sọ ọrọ̀ ayé yìí àti agbára rẹ̀ ni eléyìí tí ó dára jù tí sátani fi lè tan ọmọ ọlọ́run kúrò nínú. No àyànmọ́ tí ó lógo tí ọlọ́run ti fún un wo ìwé mátí orí ìkẹrin ẹsẹ̀ ìkẹjọ dé ìkẹwàá má ṣe jẹ́ kí eléyìí ṣẹlẹ̀ àdúrà bàbá ọ̀run jọ̀wọ́ ràn mí lọ́wọ́ láti fi ọkàn mi lé ọ ràn mí lọ́wọ́ láti gbẹ́kẹ̀ mi lé ọ àti ìwọ nìkan ní orúkọ Jésù olúwa wa ǹjẹ́ ò ń gbọ́ mi ní òní yìí ìwọ tí ì fi ayé rẹ fún jésù ṣùgbọ́n o fẹ́ láti ṣe bẹ́ẹ̀ ìwọ náà fẹ́ kí àfojúsùn àti gbogbo ìlépa rẹ jẹ́ ìjọba ọlọ́run àti òdodo rẹ gba àdúrà yìí nípa wíwí ohun tí n ó máa sọ yìí tẹ̀lé mi sọ wípé jésù olúwa mo dúpẹ́ fún ikú rẹ lórí igi àgbélébù àti ẹ̀jẹ̀ rẹ tí a ta sílẹ̀ fún mi ní Calvary mo tọ̀ ọ́ wá láàárọ̀ yìí wọ inú ọkàn mi wá gba ayé mi kí o sì máa gbébẹ̀ fún mi ní ẹ̀mí mímọ́ rẹ láti máa ṣàkóso ayé mi jẹ́ kí n gbé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àti àṣẹ rẹ̀ fi ẹsẹ̀ mi múlẹ̀ ní inú rẹ̀ ní orúkọ Jésù Olúwa wa tí o bá gba àdúrà yìí pẹ̀lú mi o lè kàn sí wa nípa lílo ìkan nínú àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí a ó pè jáde ní òpin ẹ̀kọ́ yìí láàárọ̀ yìí lónìí yìí tàbí kí ó tẹ àtẹ̀yìnránṣẹ́ sí orí àwọn ẹ̀rọ náà a rọ̀ ẹ́ pé kí o wá ìjọ ọlọ́run eléyìí tí ó bá súnmọ́ ọ tí ó gba bíbélì gbọ́ tí wọ́n sì ń kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run tí ó yè kooro ní agbègbè rẹ̀ darapọ̀ mọ́ wọn o lè farahàn ẹni tó jí olùṣọ́ àgùntàn wọn pé o ṣẹ̀ṣẹ̀ fi ayé rẹ fún jésù ni kí wọn kí ó lè ràn ọ́ lọ́wọ́ dáadáa. àyọkà wa látinú bíbélì lónìí kíka májẹ̀mú tuntun já láàrin ọdún kan eléyìí túmọ̀ sí wípé bí a ṣe ń ṣe ẹ̀dà yorùbá yìí lẹ́ẹ̀mejì lọ́sẹ̀ ní àwọn àkókò yìí tí o bá bẹ̀rẹ̀ sí ní darapọ̀ mọ́ wa láti òní yìí ní ìwòye ọdún tó ń bọ̀ ó ti ka gbogbo májẹ̀mú tuntun já lónìí a ó kà látinú ìwé ìṣe àwọn àpọ́stélì orí kọkànlélógún. àti orí ìkejìlélógún ẹ máa bá wa kálọ. Iṣẹ́ àwọn àpọ́stélì orí kọkànlélógún nígbà tí a dágbére fún wọn tán ọkọ̀ ṣí a wá lọ tààrà sí kósì ní ọjọ́ kejì a dé ródọ́sì láti ibẹ̀ a lọ sí pátárà a rí ọkọ̀ ojú omi kan níbẹ̀ tí ó fẹ́ sọdá lọ sí fúnikè ni a bá wọ̀ ọ́ ọkọ̀ bá ṣí. Si nígbà tí à ń wo Kíprù lókèèrè a gba ẹ̀gbẹ́ ọ̀tún ibẹ̀ kọjá a bá ń bá ọkọ̀ lọ sí ilẹ̀ Síríà a gúnlẹ̀ ní ìlú Tírè nítorí níbẹ̀ ni wọ́n fẹ́ já ẹrù ọkọ̀ sí a bá àwọn ọmọ ẹ̀yìn Jésù kan níbẹ̀ a bá dúró tì wọ́n níbẹ̀ fún ọjọ́ méje àwọn ọmọ ẹ̀yìn Jésù yìí sọ ohun tí ẹ̀mí mímọ́ fi hàn wọ́n fún Pọ́ọ̀lù pé kí ó má lọ sí Jerúsálẹ́mù nígbà tí ọjọ́ tí a ó gbé níbẹ̀ pé a gbéra láti máa bá ìrìn àjò wa lọ gbogbo wọn àti àwọn ìyàwó wọn àti àwọn ọmọ wọn sìn wá dé ẹ̀yìn odi a lórí iyanrìn ní èbúté a ni a bá dágbére fún ara wa a wọ inú ọkọ̀ àwọn sì padà lọ sí ilé wọn láti Tírè a bá ń bá ìrìn àjò wa lọ títí a fi dé Tólẹ́máìsì níbẹ̀ a lọ kí àwọn onígbàgbọ́ a sì dúró lọ́dọ̀ wọn fún ọjọ́ kan ní ọjọ́ kejì a gbéra a lọ sí kesaria a wọ ìlú Fílípì rere, ọ̀kan nínú àwọn méje tí àwọn ìjọ Jerúsálẹ́mù yàn ní ìjọsí lọ́dọ̀ rẹ̀ ni a dé sí ó ní ọmọbìnrin mẹ́rin wúndíá ni wọ́n wọ́n a sì máa sọ àsọtẹ́lẹ̀ a wà níbẹ̀ fún ọjọ́ púpọ̀ nígbà tí à ń wé yìí ni agabu aríran kan dé láti judea nígbà tí ó wá sọ́dọ̀ wa ó mú ọ̀já ìgbànú pọ́ọ̀lù ó fi di ara rẹ̀ tọwọ́ tẹsẹ̀ ó ní. ẹ gbọ́ bí ẹ̀mí mímọ́ ti wí báyìí ni àwọn júù yóò di ọkùnrin tí ó ní ọ̀já ìgbànú yìí ní jerusalem wọn ó sì fà á lé àwọn tí kì í ṣe júù lọ́wọ́. nígbà tí a gbọ́ ohun tí agabu wí àwa àti àwọn tó ń gbé ibẹ̀ bẹ Pọ́ọ̀lù pé kí ó má lọ sí Jerúsálẹ́mù ṣùgbọ́n Pọ́ọ̀lù dáhùn pé. kí ló dé tí ẹ ń sunkún tí ẹ mú ìrẹ̀wẹ̀sì bá ọkàn mi mo ti múra ẹ̀wọ̀n àti ikú pàápàá ní Jerúsálẹ́mù nítorí orúkọ Olúwa Jésù. nígbà tí a kò lè yí i lọ́kàn padà a bá dákẹ́ a ní. ìfẹ́ Olúwa ni kí ó ṣẹ. lẹ́yìn tí a gbé ọjọ́ bíi mélòó kan ní Kesaria apalẹ̀mọ́ abágbọ́nà ó di jerusalemu àwọn ọmọ ẹ̀yìn jésù ní kẹsàríà bá wa lọ wọ́n mú wa lọ sọ́dọ̀ ẹni tí a ó dé sí ilé rẹ̀ mínásónì ará kíprù kan báyìí tí ó ti di onígbàgbọ́ tipẹ́tipẹ́ nígbà tí a dé jerusalemu àwọn onígbàgbọ́ gbà wá tayọ̀tayọ̀ ní ọjọ́ kejì pọ́ọ̀lù bá lọ sọ́dọ̀ jákọ́bù gbogbo àwọn àgbààgbà ni wọ́n pèsè síbẹ̀ nígbà tí pọ́ọ̀lù kí wọ́n tán ó ròyìn lẹ́sẹẹsẹ iṣẹ́ tí ọlọ́run lò òun láti ṣe láàrin àwọn tí kìí ṣe júù nígbà tí wọ́n gbọ́ wọ́n fi ògo fún ọlọ́run àwọn náà wá sọ fún un pé. wò ó ná arákùnrin ṣé o mọ̀ pé ẹgbẹẹgbẹ̀rún ni àwọn júù tí ó gba jésù gbọ́ tí gbogbo wọn sì ní ìtara sí òfin mósè yìí wọ́n ń sọ nípa rẹ̀ pé òun kọ́ gbogbo àwọn júù tí ń gbé àárín àwọn orílẹ̀-èdè mìíràn pé kí wọ́n yapa kúrò nínú ìlànà Mósè wọ́n ní ó sọ pé kí wọ́n má kọ ọmọ wọn nílà àti pé kí wọ́n má tẹ̀lé àṣà ìbílẹ̀ wọn mọ́ èwo ni ṣíṣe ó dájú pé wọ́n á gbọ́ pé o ti dé bí a bá ti wí fún ọ ni kí o ṣe àwọn ọkùnrin mẹ́rin kan wà lọ́dọ̀ wa tí wọ́n ti jẹ́jẹ́ mú wọn kí o lọ bá wọn wẹ ẹ̀jẹ̀ náà kúrò san gbogbo owó tí wọn ó bá ná àti tìrẹ náà kí wọ́n fa orí wọn èyí yóò jẹ́ kí gbogbo ènìyàn mọ̀ pé kò sí òótọ́ nínú gbogbo nǹkan tí wọ́n ń sọ nípa rẹ̀ wọ́n yóò mọ̀ pé ẹlẹ́rù hàn-án ni ọ́ àti pé ò ń pa òfin Mósè mọ́ ní ti àwọn tí kìí ṣe Júù tí wọ́n gba Jésù gbọ́ a ti kọ ìwé sí wọn pé kí wọ́n yẹra fún oúnjẹ tí a fi rúbọ sí òrìṣà àti ẹ̀jẹ̀ àti ẹran tí a lọ́ lọ́rùn pa kí wọ́n sì ṣọ́ra fún àgbèrè. ní ọjọ́ keje Paul mú àwọn ọkùnrin náà ó ṣe ètò láti wẹ ẹ̀jẹ̀ wọn kúrò àti tirẹ̀ pẹ̀lú ó wọ tẹ́ḿpìlì lọ láti lọ ṣe ìfilọ̀ ọjọ́ tí àkókò ìwẹ̀nùmọ́ wọn yóò parí tí òun yóò mú ọrẹ ti ẹnìkọ̀ọ̀kan wọn wá. nígbà tí ọjọ́ méje náà fẹ́rẹ̀ pé àwọn Júù láti Asia rí Pọ́ọ̀lù nínú tẹ́ḿpìlì wọ́n bá ké ìbòsí láàrin gbogbo èrò wọ́n sì dọwọ́ bo Pọ́ọ̀lù wọ́n kígbe pé. ẹ̀yin ènìyàn Ísírẹ́lì ẹ gbani o ọkùnrin tí ń kọ́ àwọn èèyàn nígbà gbogbo láti lòdì sí orílẹ̀-èdè wa àti òfin Mósè àti ilé yìí nìyí ó tún mú àwọn gíríkì wọ inú tẹ́ḿpìlì ó wá sọ di mímọ́ yìí di àìmọ́. wọ́n sọ báyìí nítorí pé wọ́n ti kọ́kọ́ rí tirofimosi ará éfésù pẹ̀lú pọ́ọ̀lù láàrin ìlú wọ́n wá ṣe bí pọ́ọ̀lù mú un wọ inú tẹ́ḿpìlì ni gbogbo ìlú bá dàrú àwọn ènìyàn rọ́ lọ sọ́dọ̀ pọ́ọ̀lù wọ́n bá mú un wọ́n wọ́ jáde kúrò nínú tẹ́ḿpìlì lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n bá ti gbogbo ilẹ̀kùn wọ́n fẹ́ pa á ní ìròyìn bá kan ọ̀gá àwọn ọmọ ogun pé gbogbo Jerusalem ti dàrú lójú kan náà ó bá mú àwọn ọmọ ogun pẹ̀lú àwọn balógun ọ̀rún tí ó wà lábẹ́ rẹ̀ ó sáré lọ bá wọn nígbà tí àwọn èrò rí ọ̀gágun àti àwọn ọmọ ogun wọ́n dáwọ́ dúró wọn kò lu Pọ́ọ̀lù mọ́ ọ̀gágun bá súnmọ́ Pọ́ọ̀lù ó mú un ó bá pàṣẹ pé kí wọ́n fi ẹ̀wọ̀n méjì dè é ó wá wádìí ẹni tí ó jẹ́ àti ohun tí ó ṣe àwọn kan nínú èrò ń sọ nǹkan kan àwọn mìíràn ń sọ nǹkan mìíràn nígbà tí ọ̀gágun náà kò lè mọ òtítọ́ ọ̀rọ̀ náà nítorí ariwo èrò ó pàṣẹ pé kí wọ́n mú Pọ́ọ̀lù lọ sí àgọ́ àwọn ọmọ ogun nígbà tí wọ́n dé àtẹ̀gùn ilé gbígbé ni àwọn ọmọ ogun ní láti gbé Pọ́ọ̀lù wọlé nítorí ojú àwọn èrò ti ẹranko ogunlọ́gọ̀ àwọn ènìyàn ni wọ́n ń tẹ̀lé wọn tí wọ́n ń kígbe pé. ẹ pa ẹ pa ẹ bí wọ́n ti fẹ́ mú Pọ́ọ̀lù wọ inú àgọ́ ọmọ ogun ó sọ fún ọ̀gágun pé. ṣé kò léèwọ̀ bí mo bá bá ọ sọ nǹkan kan. ọ̀gágun wá bi léèrè pé ó gbọ́ èdè gíríkì ìyẹn ni pé kì í ṣe ìwọ ni ará íjíbítì tí ó dá rúkèrúdò sílẹ̀ láìpẹ́ yìí tí o kó ẹgbàajì àwọn agúnbẹ lẹ́yìn lọ sí aṣálẹ̀. paul dáhùn ó ní. júù ni mí ará tásù ní ilẹ̀ sílísíà ọmọ ìlú tí ó lókìkí ni mí gbà mí láàyè kí n bá àwọn ènìyàn sọ̀rọ̀. nígbà tí ó gbà fún un paul dúró lórí àtẹ̀gùn ó gbọ́wọ́ sókè kí àwọn ènìyàn lè dákẹ́ nígbà tí wọ́n dákẹ́ ó bẹ̀rẹ̀ sí í sọ̀rọ̀ ní èdè àwọn Hébérù. Iṣẹ́ àwọn àpòistélì orí kejìlélógún. ó ní. ẹ̀yin ará mi àti ẹ̀yin bàbá wa ẹ fetí sí ẹjọ́ tí mo ní rò fún yín nísinsìnyí. nígbà tí wọ́n gbọ́ tí ó ń bá wọn sọ̀rọ̀ ní èdè Hébérù wọ́n pa lọ́lọ́ Pọ́ọ̀lù bá bẹ̀rẹ̀ sí í sọ̀rọ̀ ó ní júù ni mí tásù ní ilẹ̀ silisia la gbé bí mi ní ìlú yìí ni a gbé tọ́ mi dàgbà ilé ìwé gàmálíélì ni mo lọ ó sì kọ́ mi dáradára nípa òfin ìbílẹ̀ wa mo ní ìtara fún ọlọ́run gẹ́gẹ́ bí gbogbo yín ti ní i lónìí mo ṣe inúnibíni sí ọ̀nà ẹ̀sìn yìí gbogbo àwọn tí ń tẹ̀lé Jésù ni mò ń lé kiri ẹni tí mo bá sì mú nínú wọn pípa ni èmi á mú wọn èmi á dè wọn wọn á sì sọ wọn sẹ́wọ̀n àtọkùnrin àtobìnrin wọn olórí àlùfáà pàápàá lè jẹ́rìí mi àti gbogbo àwọn àgbààgbà ọwọ́ wọn ni mo ti gba ìwé lọ sí ọ̀dọ̀ àwọn arákùnrin wa ní Damasku mo lọ síbẹ̀ láti dè àwọn ẹlẹ́sìn yìí kí n sì mú wọn wá sí Jerusalem láti jẹ wọn níyà bí mo ti ń lọ tí mo súnmọ́ Damasku lójijì ní ọ̀sán gangan ìmọ́lẹ̀ ńlá kan láti ọ̀run tàn yí mi ká mo bá ṣubú lulẹ̀ mo wá gbọ́ ohùn ẹnìkan tí ó ń sọ fún mi pé sọ́ọ̀lù sọ́ọ̀lù kí ló dé tó o fi ń ṣe inúnibíni sí mi mo wá dáhùn mo ní ta ni ọ́ olúwa ó bá sọ fún mi pé èmi ni jésù ará násárẹ́tì ẹni tí ò ń ṣe inúnibíni sí àwọn tí wọ́n wà pẹ̀lú mi rí ìmọ́lẹ̀ náà ṣùgbọ́n wọn kò gbọ́ ohùn ẹni tí ó ń bá mi sọ̀rọ̀ mo bá béèrè pé kí ni kí n ṣe olúwa olúwa bá dá mi lóhùn pé dìde kí o máa lọ sí damasku níbẹ̀ a ó sọ fún ọ gbogbo nǹkan tí a ti ṣètò fún ọ láti ṣe n kò lè ríran mọ́ nítorí ìmọ́lẹ̀ náà mọ́lẹ̀ púpọ̀ àwọn ẹni tí ó wà pẹ̀lú mi bá fà mí lọ́wọ́ lọ sí Damasku lẹ́yìn náà ni ọkùnrin kan tí ń jẹ́ Ananaya dé ó jẹ́ olùfọkànsìn nípa ti òfin Mósè gbogbo àwọn ẹni tí ń gbé Jùdíà ni wọ́n sì jẹ́rìí rere nípa rẹ̀ ó dúró tì mí ó ní sọ́ọ̀lù arákùnrin lajú lẹ́sẹ̀kẹsẹ̀ ojú mi là mo bá gbójú sókè wò ó ó bá sọ fún mi pé ọlọ́run àwọn bàbá wa ni ó yàn mí tẹ́lẹ̀ pé kí n mọ ìfẹ́ rẹ̀ kí n fojú rí ìránṣẹ́ olódodo rẹ̀ kí n sì gbọ́ ohùn òun pàápàá kí n lè ṣe ẹlẹ́rìí rẹ̀ níwájú gbogbo ènìyàn nípa ohun tí mo rí àti ohun tí mo gbọ́ ó wá béèrè pé kí ni mo tún ń fẹ́ ní ìsinsìnyí yìí ó ní kí n dìde kí n ṣe ìrìbọmi kí n wẹ ẹ̀ṣẹ̀ mi nù kí n pe orúkọ olúwa nígbà tí mo ti padà sí Jerúsálẹ́mù bí mo ti ń gbàdúrà nínú tẹ́ḿpìlì mo rí ìran kan mo rí olúwa tí ó ń sọ fún mi pé jáde kúrò ní Jerúsálẹ́mù kíákíá nítorí wọn kò ní gba ẹ̀rí tí ò ń jẹ́ nípa mi mo dáhùn mo ní olúwa àwọn gan-an mọ̀ pé èmi ni mo máa ń sọ àwọn tí ó bá gbà ọ́ gbọ́ sẹ́wọ̀n tí mo sì máa ń nà wọ́n káàkiri láti ilé ìpàdé kan dé ìkejì wọ́n mọ̀ pé nígbà tí wọ́n pa Stefanu ẹlẹ́rìí rẹ̀ bí mo ti dúró nìyí tí mò ń kan sára sí àwọn tí ó pa á tí mò ń sọ aṣọ wọn ṣùgbọ́n Olúwa sọ fún mi pé bọ́ sọ́nà nítorí wọ́n rán ọ lọ sí ọ̀nà jíjìn sí ọ̀dọ̀ àwọn tí kìí ṣe Júù. àwọn ènìyàn fetí sí ọ̀rọ̀ rẹ̀ títí gbólóhùn yìí fi jáde nígbà tí wọ́n gbọ́ gbólóhùn yìí wọ́n bẹ̀rẹ̀ sí kígbe pé. ẹ pa irú ẹgbẹ́ rẹ̀ kúrò láyé ó yẹ kí ó wà láàyè. wọ́n bá ń pariwo wọ́n ń fi aṣọ wọn wọ́n sì ń da yẹ̀pẹ̀ sókè ni ọ̀gágun bá pàṣẹ pé kí wọ́n mú Pọ́ọ̀lù wọ àgọ́ ọmọ ogun lọ ó ní kí wọ́n nà á kí wọ́n fi wádìí ọ̀rọ̀ lẹ́nu rẹ̀ kí ó lè mọ ìdí tí àwọn ènìyàn ṣe ń pariwo lé e lórí bẹ́ẹ̀ bí wọ́n ti ń dè é mọ́lẹ̀ láti máa nà á Pọ́ọ̀lù bi balógun ọ̀rún tí ó dúró pé. ẹ̀tọ́ wo ni ẹ ní láti na ọmọ ìbílẹ̀ Róòmù láì tí ì dá a lẹ́jọ́. nígbà tí balógun ọ̀rún gbọ́ ó lọ sọ́dọ̀ ọ̀gágun ó bi í pé. kí lẹ fẹ́ ṣe ọmọ ìbílẹ̀ róòmù ni ọkùnrin yìí o. ni ọ̀gágun bá lọ bí pọ́ọ̀lù ó ní. wí kí n gbọ́ ọmọ ìbílẹ̀ róòmù ni ọ́. pọ́ọ̀lù dáhùn pé. bẹ́ẹ̀ ni. ọ̀gágun náà bá dá a lóhùn pé. ọ̀pọ̀lọpọ̀ owó ni mo ná kí n tó di ọmọ ìbílẹ̀ róòmù. ṣùgbọ́n pọ́ọ̀lù ní. ní tèmi o wọ́n bí mi bẹ́ẹ̀ ni. lẹ́sẹ̀kẹsẹ̀ ni àwọn tí wọ́n fẹ́ wádìí ọ̀rọ̀ lẹ́nu rẹ̀ bá bìlà ẹ̀rù wá ba ọ̀gágun náà nígbà tí ó mọ̀ pé ọmọ ìbílẹ̀ róòmù ni pọ́ọ̀lù àti pé òun ti fi ẹ̀wọ̀n dé lọ́jọ́ kejì ọ̀gágun náà tú pọ́ọ̀lù sílẹ̀ ó fẹ́ mọ òtítọ́ ẹ̀sùn tí àwọn júù mú wá nípa rẹ̀ ó bá pàṣẹ pé kí àwọn olórí àlùfáà àti gbogbo ìgbìmọ̀ péjọ ó bá mú pọ́ọ̀lù lọ síwájú wọn. Si ọ̀rọ̀ ọlọ́run tí ẹ ṣẹ̀ṣẹ̀ gbọ́ tán yìí wá láti iléeṣẹ́ ìránṣẹ́ stream globe devotional agbanyin ní ó yànjú láti pín ọ̀rọ̀ ọlọ́run yìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn tó wà lórí ẹ̀rọ yín ẹ lè mọ̀ sí nípa iléeṣẹ́ ìránṣẹ́ yìí nípa wíwọ ẹ̀rọ ayélujára lórí www.streamglobe.org tàbí www.devotional.ng ẹ sì lè pè wá sórí àwọn ẹ̀rọ wa lórí 0244